You welcome to Akosi TV. Like this video, leave a comment, and subscribe. Enjoy. amale amale eti na chukwu ni baba kudi ni be fisisa okodo kum de wi ona wasi serious bi wa he obo boni tija ete ah wati teni ba e ba be wi no wa okodo kum na se be kuna Ah. odo we are fast eh eto odi ni ko fo munyem me ɛmo na afa no maduru daa no bia wayɛ no mano aduane o ka mekɔ ah. fa ade bi aba mekɔtɔ mɔkɔ abɛgyam ɛyɛ kra saa bra wowɔ loka no bi wɔ na nka ɛtwa mu so nti gyimi wo saa bɛguma no ma so nnipa mu o meka sɛ mekɔtɔ mɔkɔ no ɛno na mekɔtɔ aba na menim sɛ mɔkɔ no bi gyimi wobɛguma no mu ase pɛ kakra ma me kɔbra yamale nuano no Koyiseni. Meme de mola kani bisoya ma. Sa. Ọkọ wei. Asel. Asel ọkọ ketewa. O se bro bush of farm domi oji mi. Ọkọ ketewa we la kasa we ji mi. Me pense me nya me ja la kawe. Ete. Me ya male. Se me ma ete awe teniba. Me donya me dis me wete. Fo wana me donya me te me tell. Ene te dis o twese kana tuwo ni fie. Se sentini fari ta ni a zan ni an turu an shege wallahi bai da mai yau na gudu ma ita kamar ni shege ne ki ma wa biyar ki bada a tattauna miki mamma mamma inna lillahi kai ete Missy, you're crutch, you're crutch. You're crutch, Mikitana. Minante, Yana, Ebi. na ah, chelsea so ọbọbọ yà afọ rẹ mu mpẹsẹ bẹ fa ntẹ mu akora. na ọmọ sẹ ẹ yẹ o. sẹ ọmọ nọ ọyọ na ọmọ bọ ayẹ yẹ nneema ne fa. wàá mẹ yà ágbà dẹ yẹ wọn sọ wọn mu ọ̀nà ẹ ọmọ sẹ sá maame fún ọ náà búrò ní adé. hwẹ abakyẹ hwẹ hwẹ abakyẹ ní nsẹmí yẹ ká ká wọ kaka wọ ọba ní sẹ jimmy hwẹ ọba ní jimmy. Irade. Oh, they do. Who are sentini? Who some person marry sentini? And now, me so me teni me ma on re teni. Hehe. Oh, I want to be here. hey, hey, hey, hey, ẹtẹ jẹ hey, ẹtẹ hey, ó gbà hey, ha, ó gbà hey adam ayi lana. wo dɔ b'a ne kɔ ye. tɔn tɔn n'an jɛ min bila. e tɛ kayi. da i da ayi de da o tɛ tɔn nimisa ma tɛmɛ. n bɛna Me, ka tɛ o. mɛ o bɛ wi tɛ ni ba. e tɛ min ma wi tɛ ni ba. ne ye ne mɔ jakɔrɔ. e ye mɔ jakɔrɔ wasa tini. ne mɔ jakɔrɔ. wasa tini. k'i b'a kɛ lafiya ni. ɛ saa na mo ti zon gan mo yɛlɛ n ye. sisan. ɛ n y'a bulon ko dɔ kɔn k'e ɲɛ y'a deɛ baako. me na a bɛ sɔn akoma n'o dɔn n'e siya saa nkɔsiɛ dɔ apɔtɛ dɔw de muto nyam sɛn pɛn ɛna mi kya sɛ mi maa mi tɛ ni ba wo asɛntini wo den wo awi nsɛ bebrebe yi asɛntini wiye yɛ nyɛ nsa wiye kiba tɛ lafiya ni jaa ikpe wɔn kɛ ci. ayi duba fitarun. kaba fitarun tɛ ne sɛgɛtɛ na. a ta mɛ n tɛ ka kila na. e tɛ ka bɛ dɛ. mi bɛ wula o. tɔnjɛ tɛ a tɛ tɔnjɛ fiye tɔn tɔnjɛ mɛ. ɛ ka wuli ye. maame ba kɛ ki. Wanga! Shey La ida tankwa! Tankwa! Tankwa! Sisiri! Sisiri! Kai! Wanga ba yeda ma. Ete mtonde so kume. Me tuta me kamna nanai. Ete ube yite ni ba. A ete deli. Kai kuma kan che wulu yaya. Do me kiba de lafiya ni. Me de lafiya kama. Ete un o je na ko. Me doto mana uti so ko. Ete se me pele se obawi teni ka pa ke apu. Kama wa ponti na re no. Asentini. Oya fo. Ete ni gena wa tikere. Tola wa tikere. Oya numero wa be fa o anapa de. ní etí ẹni wọ́n yẹ wọ́n yẹ mi mẹ́mẹ́. ẹ wọn tún jí mi àwọn jí mi ó máa sàǹtìní bẹ́ẹ̀ máa nà bẹ́ẹ̀ rí o ó jí mi wéyì wọ́n yà pẹ̀tẹ́. kalifiya buga uh-huh. kalifiya buga kalifiya buga ahọ́ndíà bọ̀ wó apàtẹ apàtẹ efi wúdi òfin náà rẹ̀ nkura wọn kà sí ẹ̀dínlá. bula bula ẹ̀yìn. Eh, eh, eh, mo o kan men kan sɛ million na de kato kato kɛseɛ eti eti wɔ num eti mi tɔnyam sɛ mi mpene kato ma bari nti tɛri wa bari bari nti k'i b'a kɛ lafiya mi wọn ari nini i na sɛngi ye ye ye ma fɔ ye tɛ ti la tɛ bɔ tɛ ti sigi tɛ na k'i b'a ye ti yɔ an ti du. mate sɔn fa ne ma o de b'a de ye kɔ. wọn kɔ.

sɛ wɔde sɛ maka kyɛw ɛtɛm ɛdeɛ bɛ biem ɛtɛm tɔ sɛ mene wobɛti ɛdeɛ bɛ biem mena meka kyɛw so ɔhana metoto a wobɛ dɛn ka metoto a metɔ wɛ dɛn hana metoto wɛ dɛn bra bra bra bra bra bra bra bra bra sani. ɛsɛ wagye no wama ne kɔ ɛdeɛ bɛɛ biam mepɛ sɛ mekyerɛ wo sɛ ɛti sɛ wo so mama ne nyam tontam sɛ mema wo ne nyi ɛnti fa fa sɛ nnuro ne ne da ɔna bɛhu gye mi ɔna wo so bɛhu sɛ wo so agye mi wofie tantan wodo na bɛbiaɛdwa nipa asɛwɔ ni apata sɛwɔ bɛma sɛwɔ bɛma wo nya fɛ wurade wankobi